إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni ìtẹ̀síwájú àlàyé àwọn ahadith tó wà ní òwe two hundred golden hadith ti abdullahi abdulmalik mujahid tó kọ ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia ló gbé e ìwé lẹ̀ jáde tí wọ́n tẹ̀. hadithi ẹlẹ́ẹ̀kẹrìnléní ọgọ́rin hadith number eighty four dáàmọ̀ <clears throat> gbéyẹ̀wò ní òwúrọ̀ tòní. ó lọ pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sọ báyìí pé idha mata waladul abidi qala Allahu li malaikatihi qabattum walada abidi fayakulun na'am fayakul. قبضتم ثمرة فؤاده فيقولون نعم فيقول ماذا قال عبدي فيقولون حمدك واسترجع فيقول الله ابن لعبدي بيتا في الجنة وسموه بيت الحمد يتما وجيش الله محمد صلى الله عليه وآله وسلم sallam ìdá mẹ́ta wàlẹ́dù làábìdì nígbà tí ọmọ ẹrú sìn ọlọ́run kan bá kú kọ́lá lọ́hùn lìmẹ̀lá ìkàtìhì ọlọ́run ọba àlekè ọlá fúnra rẹ̀ yóò wá sọ fún àwọn màláìka rẹ̀ pé kọ̀bá tó mu wàlẹ́dà ábìdì tí ẹ ti gbẹ̀mí ọmọ ẹrú sìn mi bí fọ̀yàkùlù ọ̀hún wọ́n wàá sọ pé naam bẹ́ẹ̀ ni fayakul àwọn wà ọlọ́run ọba alikẹ ọlọ́tún wa ní kọ̀bátún samarota fuhari i ẹ ti gbẹ̀mí èso ọkàn rẹ̀ <clears throat> táwọn òyìnbó ń pè ní apple of his eye <clears throat> lédè èbó ìyẹn ni pé <clears throat> èso ọkàn ẹ ti gbà fayakul lónìí àwọn mọ̀lẹ́kà ò ní ná àmbẹ́ẹ̀ ni fọyàkùn mẹ́ta kọ́ọ̀lá àwọn àbìdì ọlọ́run wà ní kí ni ẹrúsìn mi sọ nígbà tí ọmọ rẹ̀ ṣaláìsí fọyàkùlóòn wọ́n wà á dáhùn pé hamidaka wa staruja ó yíyan ni o ó sì tún ṣe istirija láti ṣàlàyé istirija yẹn sẹ́yìn ṣùgbọ́n àtúnṣe bí inṣàlá fayakulu allah aláwọ̀ tààlà sọ pé ibinu lè abidi baytan fil janna ẹ mọ ilé kan <clears throat> fún ẹrúsìn mi nínú ọgbà àlìjẹ́nà wasamuhu kẹ́ẹ̀sì sọ baital hamdi ilé náà ní ilé ẹ̀yìn tàbí ilé ọpẹ́ ìtumọ̀ rẹ̀ ní bọ́rọ̀ gidi lẹ́ẹ̀kan sí ìdá mẹ́ta wàlẹ́dùlà ábìdí òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam sọ pé nígbà tí ọmọ ẹrúsìn mi kan bá kú ìdààmú tàwálẹ́dù làábìdì ẹrú sin ọlọ́run kan tọmọ rẹ̀ bá kú kọ́lá lọ́hùn límẹ̀lẹ́ ìkẹ́tì í ọlọ́run sọ fún àmọ̀lẹ́kà rẹ̀ báyìí wípé kọ́ba tó mu wálẹ́dà ábìdì ẹ ti gbẹ̀mí ọmọ ẹrú sin mi fàyàkùlù nà àmọ̀lẹ́kà ó dáhùn pé náà ń bẹ́ẹ̀ ni fàyàkùlù ọlọ́run fúnra ẹ̀ wà tún sọ pé kọ́ba tó mu sámẹ́rọ́ta fúhádì í ẹ ti gbẹ̀mí èso ọkàn rẹ̀ ẹ́ táwọn iléèbó ń pè ní apple of his eye hmm? ẹ ti gbà á fọyàkùlùn àwọn mọ̀lẹ́kà ò ní ná à ń bẹ́ẹ̀ ní fọyàkùl ọlọ́run ó tún wá ní mẹ́rẹ̀dá kọ́ọ̀lá ábìdì ìkìlẹ̀ rúsìn mi sọ gbàtẹ́gbẹ̀mí ọmọ ẹ̀ fọyàkùlùn wọn wàá sọ báyìí pé hamidaka wastarujá ẹrúsìn rẹ̀ yìn ọ ni o dúpẹ́ ni o wastarujá sọ pé inna lillahi wa inna ilayhi raji'un fayakulu lọ aláwòtálá wàá sọ pé ìbínú la abidi ẹ mọ́ fún ẹrúsìn mi kan ẹ kọ́ fún ẹrúsìn mi kan baitan ilé kan filijannati nínú ọgbà àlìjánà wasamuhu kẹ́ẹ̀sì sọ ilé náà lórúkọ orúkọ wọlé sọ baital hamdi ilé ẹ̀yìn tàbí ilé alaye lori lórí àdéhìsì yìí alákọ̀ọ́kọ́ níta fẹ́ gbọ́ tó yẹ ká gbọ́ yé nínú hadithi ni pé òjíṣẹ́ lá Muhammad ní ìdámẹ́ta wàládùl àbìdì ìdámẹ́ta wàládùl àbìdì nígbà tí ọmọ ẹrú sìn mi kan bá kú ó fi hàn wípé abímọ láyé kò túmọ̀ sí pé kọ́mọ tá a bí yẹn kó gbẹ̀yìn wa ọmọ yẹn lè ṣáájú wa kú láyé torí pé anabi sallallahu alaihi wasallam idha mata waladul abdi yẹn pé ọmọ èèyàn lè kú ṣáájú èèyàn bó ti wá wù kí ọmọ yẹn kó jẹ́ pé a fẹ́ràn rẹ̀ pọ̀ torí pé rí i pé ọlọ́run ọba ànábì lọ́lọ́run sọ pé kọba tún sámọ̀rọ́tàfù áàdì sámọ̀rọ́tàfù àdì ì ẹ ti gba ẹ̀mí sámọ̀rọ́tàfù àdì ì ìdùnnú ọkàn rẹ̀ ìdùnnú ọkàn ẹ̀ tó ta tú sí èso ọkàn tí wọ́n tú sí sámárọ̀ èso níjẹ́bẹ̀ ọkàn ìdùnnú ọkàn ẹ̀ the apple of his eye ẹ̀yìn lójú ọmọ òun ẹ̀ ti gbà á ó fi hàn pé kábímà káwá nífẹ̀ẹ́ ọmọ òun gan-an kò túmọ̀ sí wípé ọlọ́run ọba ò lè jẹ́ kọ́mọ yẹn ó ṣáájú wa ọmọ wa lè ṣáájú wa lọ tábà lọ wo inú alukur'an suratu nisa sura four aya 11:11-11 sura ẹlẹ́ẹ̀kẹrin aya ẹlẹ́ẹ̀kọkànlá eh, ọlọ́run ọba ní níparí aya yẹn gangan ọlọ́run ní abá ukum wa abẹ́nà ukum látẹ̀dẹ̀rúnà ayyuhum akọ̀rọ̀bù lakum nafa faridatan minallah innallaha kana aliman hakima ngbẹ̀yìn lọ́lọ́run ti ṣàlàyé nípa ogún wípé. yusikumullahu fi auladikum ọlọ́run sọ àsọtẹ́lẹ̀ yẹn ni pé ń pàṣẹ fi auladikum nípa àwọn ọmọ yín lè dákàrí mislu hazili unsayeni fún àwọn ọmọ ọkùnrin hazili unsayeni ni ẹ ìlọ́po méjì ah, tóbìnrin kan bá gbà tàbí ìpín obìnrin méjì ni ó máa jẹ́ ti ọkùnrin ẹyọ fa nkónà nìsa ẹn fọwọkọs nà tàyíní tí wọ́n bá sì jẹ́ obìnrin tí wọ́n ju méjì lọ hmm, falahunna solusa mẹtarọka yóò máa jẹ́ ntáwọn ó jẹ nínú ogún yín ní solusa mẹtarọka ìdá méjì nínú mẹ́ta nínú ogún nínú tẹfilẹ wà nkánẹt wà hídàtàn tó bá sì jẹ́ wípé ọmọbìnrin kan ṣoṣo lẹ́fílẹ̀ lẹ́bí falahanesfu wọn ó da ogún yín sí méjì ni yóò jẹ ìlàjì wàlẹ̀ àbàwáyé ìlẹ̀kùnlé wàhídìn mìnhùmá sudus ẹ̀rí àbàwáyé àwọn òbí ìyẹn ni bàbá àtìyá ọ̀kọ̀ọ̀kan nù wọn nínú tọmọ wọn bá fi sílẹ̀ tó bá ṣáájú wọn lọ sudus asudus ìdáfà. E ìyẹn ní ìdá kan nu mẹ́fà mímẹ tárọ̀kà nínú tọmọ yẹn fi ilẹ̀ tó jogún ni wọ́n jẹ nǹka nàláhù wàládẹ̀ tọmọ yẹn bá bímọ o gbòdògbòdìyẹ wàyí fa inlam yakun láhù wàládẹ̀ tọmọ yẹn ò bá wá bímọ rárá wàwàrísà u àbàwà u tí bàbá àtìyá sì jẹ ogún rẹ̀ ìyẹn ni àwọn òbí rẹ̀ jogún ẹ̀ àwọn náà ń bẹ láyé kọ́mọ yẹn tó kú <coughs> ọlọ́ọ̀ni fali umihi solof ìdá kan nu mẹ́ta ogún yẹn lọ́mọ ìyá ọmọ yẹn ò jẹ́ fàyínkáná láwù ikhwatun fali ummi isudus ṣùgbọ́n o tí àwọn arákùnrin àtàrábìnrin bá ń bẹ fún ọmọ tó jáde láyé yẹn fali ummi isudus ìyá yẹn máa jẹ ìyá ọmọ yẹn ò jẹ ìdáfà ìdá kan nu mẹ́fà mìbáàdí wàásù ìyá tí yóò sì bí ha àwòdẹ lẹ́yìn àsọtẹ́lẹ̀ tọmọ yẹn bá ti sọ tàbí gbèsè tó jẹ ńgbà tá a bá ti san gbèsè yẹn tán tá a sì má sọ tẹ́lẹ̀ rẹ̀ ṣẹ́ ẹ wo ọlọ́run á sọ ń bì ọlọ́run tí wàá mọ̀ pé ó lè ṣe àwọn èèyàn lè mọ̀ pé ìyá ọmọ jogún ọmọ bàbá ọmọ jogún ọmọ rẹ̀ tó kú ọlọ́wà ni àbá òkùn wa àbínà òkùn àbá òkùn àwọn bàbá yín wàá bẹ́ẹ̀ náà àti àwọn ọmọ yín látàdẹ̀rú na ayyuhum akọ̀rọ̀bù nafa ẹ ò mọ̀mọ́ èwo nínú wọn ló súnmọ́ yín jùlọ ní ti àǹfààní torí pé ogún jíjẹ àǹfààní ni ọlọ́run bá lè kí ọlá wa ní ta ni ó àkọ́jogún ara wọn àbí ta ni ó jogún ara wọn ṣé bàbá ni ó jogún ọmọ ṣé ìyá ó jogún ọmọ àbí ọmọ ni ó jogún àwọn òbí rẹ̀ yìí tá a mọ̀ nìyẹn gbogbo a sì máa ń fẹ́ ni ọlọ́run ó lè wá lọ́nà kejì o ṣùgbọ́n kì í ṣàtòdì jẹ́ nínú ṣẹ̀ríà Islam ọlọ́run ọba àlekọ́lá àwọn ọmọ rí ọlọ́run fi ọmọ rí gbẹ̀yìn gbogbo wa o hmm? ọlọ́run ní fàárí ìdọ̀tàn mìnàlá eléyìí ọ̀ràn yẹn ni látọ̀dọ̀ ọlọ́run iná lọ́ha kana aliman hakima dájúdájú ọlọ́run ọba tẹ̀ rí yẹn olùmọ̀ni <clears throat> níta nàbí sọ pé ọmọ lè kọ ọmọ tí ẹmí ẹmọ bá jábọ tọmọ bá tọba àwọn tí ọmọ kan bá kú tó jẹ́ ọmọ mùsùlùmí Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún àwọn màláíkà kí ló wí. sọ ìdí nìyí tó fi jẹ́ pé kì í ṣe mà àwọn kan tá à ń rí ọmọ ṣáájú bàbá àwọn èèyàn wà ní ayé ló pa àwọn ayé ni òjò gbáyé Ọlọ́run ó mọ bẹ́ẹ̀ lọ ti gbẹ̀mí ẹ̀ níbi ẹlẹ́ẹ̀kejì tá a tún rí kọ́ òun náà ni wípé ọlọ́run ó sọ fún àwọn mọ̀láìkà ṣébi tá a mọ̀ ní pé mọ̀láìkà ikú ló máa ń gbẹ̀mí èwo tún ni àwọn mọ̀láìkà hmm. níbí yìí bólẹ̀ pa ṣàlàyé náà sẹ́yìn díẹ̀ o àwọn mọ̀láìkà yìí tọ́lọ́wọ́n bá ń sọ àwọn là ní àwánú mọ́lákìlì mọ́ọ̀tù àwánú mọ́lá àwọn olùrànlọ́wọ́ mọ̀láìkà ikú. àwọn olùrànlọ́wọ́ màláìka ikú ẹ̀ríkọ́ ló ń sọ ọ́nù kuránù pé wà nahnu akọ̀rọ̀bù ilayhi minkum ẹ̀rí nígbà tó lọ́wọ́ bá ń sọ nípa eh, òkú tó fẹ́ kú tó lọ́wọ́ bá ń sọ ní suratul waqi'a suratul waqi'a idha waqa'atil waqi'a laysa li níbi ọwọ́ parí ń bẹ̀ ọlọ́wọ́ bá lè ń sọ wípé wà nígbà tí ẹ̀mí bá ti dé kí ni o tó bá ti débi gògóńgò ọlọ́ni wa nahnu aqrabu ilayhi minkum walakin la ta'lamun àwa la súnmọ́ jù yín lọ ń gbà yẹn ṣùgbọ́n ẹ̀yin ò mọ̀ àwọn wo làwa tọ́lọ́run ń sọ ni àwọn màláìkà tí wọ́n ran màláìkà ikú lọ́wọ́ láti níbi iṣẹ́ rẹ̀ hmm, torí pé ànábì wa Muhammad alayhi wa alihi wa sallam ṣàlàyé wípé nígbà tí ẹ̀mí kan bá súnmọ́ láti bọ́ tó ẹ̀mí kan súnmọ́ àsìkò tí ó kú àwọn wo ni àwọn màláìkà tó bá jẹ́ ní ire ni àwọn màláìkà àánú àwọn màláìkà tí máa ń kẹ́yàn hmm, àwọn ni ó wà wá síbi tí ó ti fẹ́ tí ó wà yẹn ṣùgbọ́n wọn ò ní jókòó ti gangan wọn ó wà ní òréré níbi tójú rẹ̀ tí ríran rẹ̀ kàn sí yóò máa wò wọ́n bẹ́ẹ̀ pẹ̀lú aṣọ tá à ń pè ní káfà ní aṣọ léwọ́ kan tí wọ́n mú dání wá láti kíni láti inú ọgbà àlìjẹ́nà tí ó máa rún òórùn dúndùn hmm? torí wọ́n ti fi tùràrí ọba tùràrí tá à ń pè àní mísìkì wọ́n ti fi sí nígbà tí àsìkò ikú rẹ̀ bá tó mọ̀lẹ́ka kórè àwọn wàá súnmọ́ di orí rẹ̀ ńgbà náà tí mọ̀lẹ́ka ikú bá ti wá pàṣẹ wípé kó jáde kẹ́nu yẹn ó jáde tó ń jáde báyìí àwọn yẹn ni ó wàá gbà kò ní lo ànábì ní kò ní lò ṣẹ́jú àyà lọ mọ̀lẹ́ka ikú yẹn àwọn oníwàá gbà sínú ẹ̀mí yẹn sínú aṣọ ìléwọ́ tí wọ́n ti mú wá láti inú ọgbà àlìjẹ́nà yẹn wọ́n á máa gbé ẹ̀mí yẹn wọ́n máa gbé gun òkè lọ sánmà lọ. ẹbí ọlọ́run ọba àlekè ọlá ti ń sọ fún wa nínú alukurani wípé nígbà tó lọ́n sọ̀rọ̀ nípa wàmà àdìrọ́ọ̀kà má ìlíyùn kìtààbù markum yashhaduhu limuqarrabun ẹ̀rí ẹ̀mí yẹn wọ́n máa gbé lọ sí ti sánmà títí tọ́lọ́wọ́n bọ́ tó fi ní kí wọ́n dá padà sí inú rẹ̀. Hmm. Eh, àyà tí mo kà lẹ́ẹ̀kan Suratul Waqi'a sura fifty six nìyẹn hmm. aláti àyà ah, eighty three ọlọ́ni falawula ìdá balagọ́tìl hulqum èyí ṣe nígbà tẹ̀mí bá dé ọ̀fun wa antum hina idhin tanzurun àti gbígbà ẹ̀yin yóò máa wá wo ẹni yẹn òkú yẹn kò sí dókítọ̀ ẹ lọ hospital wọ́n á fa mi sí lára wọ́n á fẹ́ jẹ̀ sí lára wọ́n á fún ní oxygen wọ́n á gbé sínú eh, intensive care unit ICU oríṣiríṣi wọ́n á gbé ẹ́ńjìnì sí lára wọ́n á gbé sínú kínní kan life support machine gbogbo ń tẹ́ ẹ rí ọlọ́run ẹ̀yìn náà ẹ̀sán wò náà ní kílẹ̀ fẹ́ ṣe sí wà náà nà akọ̀rọ̀bù ilé ìhìn nǹkan àmọ́ àwa la súnmọ́ jù yín lọ lásìkò yẹn àwa tọ́lọ̀ ń sọ mẹ́gì pọ́lọ̀ gangan àwọn mọ̀lẹ́kà yẹn ni tí mo ṣàlàyé ń sìn wàlẹ́kìn là tóbi sírò wàlẹ́kìn là tóbi sírò astaghfirullah lẹ́ẹ̀kan mú ní látà àìlẹ́mú àkọ́tọ̀ ìtọ́lọ̀ ń sọ ni wàlẹ́kìn là tóbi sírò ṣùgbọ́n ẹ̀yin ò rí wọn hmm? ẹ̀yin ò rí wọn ẹ̀yin ò rí wọn lára sọ̀ntorí náà lọ́nà fàlàwọ́lá nǹkan ìrọ̀ mọ̀dì tó bá ṣe pé Eh, nígbà tẹ kí ló jẹ́ pé tí ò bá wà lábẹ́ agbára ọlọ́run ní kó ń tún mú gọ́yọ̀rọ̀ ní ìtẹ́pẹ́ sí lábẹ́ àṣẹ tọlọ́run ẹ̀yin lágbára hmm? eh? tẹ ní ìta ní béèrè lọ́wọ́ san gbèsè yẹn pé ní um, yín tẹ ṣe láyé ní ọlọ́run ní tarji'unaha ẹ̀dẹ́ mi ò ní padà in kuntum sadiqin nígbà tẹ́ bá ṣe kínní nígbà tí tẹ́ bá jẹ́ pé lódodo nìyí lóòótọ́ pàlágbára nìyí ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ọlọ́run ní kò sẹ́nì kankan tó lè dá padà sọ àwọn màláíkà ikú yẹn àwọn Yorùbá tó wá jẹ́ ẹ̀mí burúkú ni ìyẹn ni pé èèyàn tí ìyà tọ́ sí lọ́dọ̀ ọlọ́run àwọn màláíkà tí wọ́n máa ń fi ìyà jẹ àwọn kọ̀lọ̀ràn sí ọlọ́run mọ̀jà wà àwọn kọ̀lọ̀ràn sí o àwọn náà ni ó wà síbẹ̀ pẹ̀lú aṣọ léwọ́ kan láti inú kíni láti inú ọgbà iná láti inú náà já anámọ̀ tí yóò máa wá rún fún un ọ̀hún òní wọ́n fi ṣe kíni òní wọ́n fi gbà ẹ̀mí rẹ̀ pẹ̀lú tipátipá ni o tẹ bá rántí inú Qur'an wà náà zàwọn àti gọ́rkọ́ wà náà ṣètọ́ àti lọ́ṣítọ́ ọlọ́run ló ń búra pẹ̀lú àwọn màláìkà àná zàwọn àti nazi'ati nazi'ati gọ́rùkọ àwọn mọ̀lẹ́kà tí wọ́n ń gba ẹ̀mí àwọn kèfèrí ní tipátipá hmm, tipa ti kúùkù ni ìnira ni torí kò ní fẹ́ jáde nígbà torí pé yíyà ló fẹ́ tọ́sùn yóò wá lẹ̀ mọ́ ara ẹ̀mí ara ara ẹni tó fẹ́ kú yẹn bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ agídí wọn fi fa jáde pẹ̀lú ìnira. wọ́n na ṣìtọ́ tí na ṣìtọ́ ọlọ́run ló ń búra pẹ̀lú àwọn tó ń gba ẹ̀mí mùsùlùmí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn màláìka nìyẹn ìyẹn làwọn màláìka yẹn ni ọlọ́run ọba àlekèọ́lá òun ni ó ń sọ níbi òun ni ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ó ń ṣàlàyé ń bí ọlọ́run ọba nítorí àsìkò ṣá ṣàlọ́ ìjọ tọrọ ọba tún débi àmọ́ ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ sí i. Um, wọ́n á máa gbẹ́mí rẹ̀ lóòkè náà àwọn mọ̀lẹ́kà wọ́n máa gbẹ́mí ẹ̀ lóòkè ṣùgbọ́n òun ò ní lè wọ sánmà ní tiẹ̀ o kò ní lè wọ sánmà hmm. lónìí kò ní sáàyè fún hmm. àfijọ́ tó bá ṣeé ṣe fúnra kan mi láti gba náà ho abẹ́rẹ́ tàǹtí òwú bọ́ǹdì kọjá <laughs> mo dá padà sílẹ̀ náà ọlọ́run ṣàánú wá sí lọ́rọ̀ kan arígbọ́ yé ń bẹ̀ yẹn pé àwọn mọ̀lẹ́kà yẹn wọ́n wà ń bẹ̀ wọ́n máa ń gbẹ̀mí ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn eh, nǹkan tá a rí gbọ́yé nínú hadith yìí ó ní wípé tí ẹ ọmọ èèyàn bá kú tàbí olólùfẹ́ èèyàn kan bá kú ọ̀rọ̀ ìkànnù méjì lèèyàn lè ṣe tàbí inú mẹ́ta alákọ̀ọ́kọ́ nínú kéèyàn ó ṣe kí ni kéèyàn ó bara jẹ́ kó sì sọ ìsọkúsọ alákọ̀ọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì òun ni kéèyàn bara jẹ́ ṣùgbọ́n kó má sọ ìsọkúsọ yẹn ni pé ẹlẹ́ẹ̀kẹta òun ni kéèyàn má sọ nǹkan kan ó sì bara nítorí mo gbà lérò pẹ̀lú bara yìí jẹ́ kí n tutù nínú a bá sọ pé èèyàn bara bóyá alákọ̀ọ́kọ́ ni pé ó bara jẹ́ ó sì sọ̀sọ̀kùsọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé kò bara jẹ́ ṣùgbọ́n ó dùn kò sọ̀sọ̀kùsọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé ó dùn ó sì sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ jẹ́ ọ̀rọ̀ tó dáa ẹlẹ́ẹ̀kejì ta ni ó sọ̀sọ̀kùsọ̀ yẹn pé ó dákẹ́ ó ń wò sùn ìdí ní ìtẹ́ ọlọ́run ànábì ní ọlọ́run ó béèrè pé kí lẹ́rú sí òun sọ ní tó bá wá sọ yẹn ọlọ́run ọba àlekè ọlá yóò nípa nínú nǹkan tí yóò jẹ́ ẹ̀san onítọ̀hún. nínú tá a fẹ́ ká gbọ́ yẹnu hadithi ni wípé oríṣiríṣi àdánwò òun ló wà fún mùsùlùmí tọ́lọ́run ọba lè fi dán wa wò láti fi mọ̀ bóyá ó yege tàbí a ò ní yege ọlọ́run kò jẹ́ ká yege hmm, ọlọ́run jẹ́ ká yege. nínú àwọn àdánwò yìí gẹ́gẹ́ bọ́lá ń ṣe sọnù alukur'an yìí pé wàhálà nàbí ló wà nàkùn bí ṣe ìmìnàlẹ̀ xawfi wàlẹ̀ jọ́ọ̀ì wà nàkùsí mìnàlẹ̀ ànfùsí wà sàmàlọ́t wà bá ṣìrì sọ̀bìrín. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. Ọlọ́run ni wala nàbílò wà nàkùn ní ti dájúdájú nàbílò wà nàkùn a ó máa dàn yín wò bí ṣe ń pẹ̀lú nǹkan kan mínàlẹ̀ khawfi nínú ìpayà ìbẹ̀rù wàlẹ̀ àti ebi wà nàkùn sí mìnà ànfùsì wà samarot pẹ̀lú nǹkan kan nínú kíni àdínkù ẹ̀mí wasamarot àti àwọn nǹkan èso gẹ́gẹ́ bí àwọn ní ilẹ̀ yorùbá ń bí àwọn bí àwọn ìlú bí ìpínlẹ̀ ondo èkìtì tí a ti ń gbìn kókó dáadáa ó ṣeé ṣe iná lè bọ́ sínú oko yẹn yóò jò lọ háù nígbà míì kòkòrò lè bá kòkó kòkó so yóò kàn rí lọ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbíbi tí wọ́n ti ń gbin àgbàdo iná lè wọ́kọ àgbàdo yẹn báwa tá a gbin àgbàdo ẹ̀hàn hmm, nígbà míì òjò lè dá ọ̀dá òjò lè dá mágbàdo gbogbo ẹ̀ ó kàn gbẹ lọ ẹlòmíì ni ẹ̀wọ̀n ó ṣe irrigation good ẹ lè ṣe irrigation náà àgbàdo ó ti tú rí báyẹn kàn déédé rí wọ́n lè sọ pé dáhùn ní mi dùn ló ṣẹlẹ̀ sí o àìsàn kan ló ṣe o tàbí kí wọ́n tẹ̀ sọ pé wọn ò mọ àìsàn yẹn àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa iṣẹ́ ọ̀gbìn wọn ó ṣẹ̀tún wá máa wádìí kí ló orúkọ orú àìsàn wo lélẹ̀ oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ àwọn oko tá a dá tó lè ṣẹlẹ̀ sí ẹ̀mí náà lọ́run adékù ẹ̀ nínú rẹ̀ ní tọ́mọ́ tí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí àdánwò ni ẹgbọ́ tí ó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sọ nínú hadith Abu Hurairah radiyallahu ta'ala anhu tí imam tirimidi tó gbà wá ṣètò alalbani wọn láti sin alálàáfíà àsọyíha mm, onímọ̀ yàzá lulibala ubili mọ́mìnì wàlẹ̀ mọ́mìnà fìnàfsíhi wà wàládìhi wà màálìhi hatta yalqallaha ta'ala wà màálì khati'a ma yazalu libala'u lil mu'min wal mu'mina mùsùlùmí lọ́kùnrin mùmìnì lọ́kùnrin onígbàgbọ́ òdodo lọ́kùnrin àbí lóbìnrin àdánwò ní gbò kò ní yẹ tí kò ní yé máa wá bá wọn àdánwò ní yé máa bá wọn fi nọ́ọ̀sì inú ẹ̀mí ara rẹ ní wàwà ládìí àwọn ọmọ rẹ ní o àbí dúkìá rẹ ní o títí tí ó fi lọ bá ọlọ́run ọba lẹ́ni tí ò ní lẹ́sẹ̀ kankan ń padà bọ́ lórí yẹn inshallah ṣùgbọ́n tá a fẹ́ lò ní àdánwò yẹn kò ní yé bá mú mi ní. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith nìkan nínú Tirmidhi bákan náà ó ní iná ìzọmìlì jazai ma ìzọmìlì bàlá wa iná lọ́wọ́ tààlà ìdá àhàbà kọ́wọ́ mẹ́bìtàláhùn sámà rọ́dìyà fàlà òrídọ́ wà mẹ́ sọ́kìtọ̀ fàlà òsòkòtò ẹ̀rí ó ní bí àdánwò bá ṣe lágbára sí náà lẹ̀san rẹ̀ ó lágbára sí tó fi hàn pé àdánwò àmọ́ bá mùsùlùmí ẹ pàápàá tábà wọnú hadith bukhari sọyí al-bukhari hadith number five thousand six hundred and forty-five five six four five hadith fifty-six forty-five anabi ni man yuridillahu bihi khayran yusib minhu mo ṣe sọ pé man yuridillahu bihi khayran ẹlòmíì ò ti parí ẹ pé yufaqihu fid-din ìyẹn kọ́ anabi ni man yuridillahu bihi khayran ẹni ọlọ́run bá gbèrò dáadáa kan ọlọ́run gbèrò oríire fún ó gbèrò àṣeyọrí fún ó gbèrò àṣeyọkìyege fún ó gbèrò oríire fún tọ̀hún ó gbèrò dáadáa fún un yóò ṣèbè mí ní ìhù nítí yóò ṣẹlẹ̀ ń pé yóò dánwò yóò máa dánwò àdánwò yìí kò wá sí ní tí yóò bí ju ọ̀kanu méjì lọ nínú kó bí oríire kó bí ipa ẹ̀ṣẹ̀ rẹ fún ẹni tí àdánwò yẹn bá tó jẹ́ mùsùlùmí tàbí kó bí ìpa ẹ̀ṣẹ̀ rẹ àti àlékún orí fún onítọ̀hún lọ́dọ̀ ọlọ́run ìyẹn yóò máa dá lórí kílẹ̀ nìyẹn ṣe nígbà tí àdánwò yẹn bá alákọ̀ọ́kọ́ ní hadith pe rí pé fàyàkù lónìí wọ́n sọ ńgbà tọ́lọ́ ní kílẹ̀ irúsìn mi sọ ó ní wastarja méjì nínú téèyàn lè ṣe ni wọ́n sọ ń pé ó dúpẹ́ fọ́lọ́n ó sì ṣe ìsìrìjà ó ṣe inna lillahi wa inna ilayhi ó ní téèyàn nígbàgbọ́ wípé ọ̀dọ̀ ọlọ́run ọba làdánwò yẹn ti wá kéèyàn ṣe kí kéèyàn nígbàgbọ́ wípé àdánwò yẹn ọ̀dọ̀ Allahu Ta'ala òun ló ti wá kì í ṣọ̀dọ̀ ẹnì kankan kódà ká a rí báyìí pé ẹnìkan ló wá bóyá olè ló pa ọmọ èèyàn ni bóyá àwọn adigunjalè ni bóyá àwọn ọlọ́ṣà ni bóyá dánadàna ni bóyá àwọn gbénigbéni ni. Bóyá bóyá àwọn ehm, apààyàn kan ni bóyá eh, ìjàmbá mọ́tò ni ìjàmbá ọkọ̀ òfurufú ni ìjàmbá ọkọ̀ tilẹ̀ ọkọ̀ ojú irin ọkọ̀ ojú omi ọkọ̀ òfurufú èyí ò nú àwọn ìjàmbá yẹn àbó tiẹ̀ sùn fúnra rẹ̀ kò jí àbó rí bọ́ níbì kan ni àbó wà lókè kan lórí bọ́ gbogbo ọ̀nà tí ìbá àgbà wa tàbí nílẹ̀ Yorùbá ń bí àbí gbòmíì náà bóyá àbí wọ́n sàsí ni Hmm, oríṣiríṣi léèyàn lè rí àkíyèsí àkíyèsí pé wọ́n ṣàfihàn náà dáadáa ọ̀nà yòówù tí ìbá àgbà wá kágbà pé ọ̀dọ̀ ọlọ́run ló ti wá tó bá yẹ pé tàṣà sí ni ọlọ́run bá lè kí ọ láti sọ fún wa nínú sura two àyà one hundred and two sura ẹlẹ́ẹ̀kejì àyà kejìlélọ́gọ́rùn-ún nusratu Baqara ọlọ́run ọba ni wàmẹ́ òǹbẹ̀dọ́ọ́. kọ̀rin min ahadin illa bi idnila gbogbo alásàsí ayé pátá wọn ò fi ìnira kan ẹnikẹ́ni aburú tí wọ́n gbà lérò ò lè dàmúṣẹ́ illa bi idnila àfikọ́lọ́hún ó yọ̀ǹda ó fẹ́ pé yóò máa bá kádà rẹ ní àsìkò tí ó lọ nìyẹn tí ó sì ṣokùnfà rẹ̀ ni ó sì jẹ́ pé nǹkan kan ló ṣẹlẹ̀ sí táwa náà rí ni àti hmm. ọlọ́run náà ló ti kádàrá rẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì yóò wá ṣe sùúrù ìyẹn ni pé yóò ní ìlara gbà yóò fara gbà ń tọ́lọ̀ ń ṣe fún yẹn yóò sì tún ní ìfaradà lórí rẹ̀ láti má sọ̀sọ̀kúsọ yóò ní ìfaradà lórí rẹ̀ hmm? ẹlẹ́ẹ̀kejì nìyẹn ṣùgbọ́n yóò yóò dùn ọ̀pá ah, tó ṣẹlẹ̀ sínú yìí ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ni wípé ó lè wá bọ́ sí ipò ẹni tó ṣe wípé nígbà tá a sọ pé yóò ní faradà lórí rẹ̀ yẹn ṣùgbọ́n inú rẹ̀ ò ní dùn sí nǹkan tó lọ́n ṣe yẹn ṣùgbọ́n ó ní faradà ṣùgbọ́n inú rẹ̀ ò ṣe kí ni kò dùn sí ẹlẹ́ẹ̀kẹta ni pé ó ní faradà lórí rẹ̀ inú rẹ̀ dùn sí nǹkan tó lọ́n ṣe kí ni ìdí tí inú rẹ̀ fi dùn ni pé ó mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ ìyẹn ló le jù o ó ní èyí tó ga jù nínú tí ẹni tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ sí lè ṣe o ah, pé ọlọ́run ọba fẹ́ràn òun ni torí pé ànábì muhammad sallallahu alaihi wa sallam hadith tá a kàlẹ̀ kan yẹn wípé nígbà tí man yuridillahu bihi khayran yusib minhu ẹni ọlọ́run bá gbèrò dáadáa kan yóò dánwò hmm, yóò fi àdánwò kan yóò fi àjálù kan yusib asọ musiba yóò fi àjálù yóò jẹ́ ó ṣẹlẹ̀ sí àjálù kan dédé jálù àmúwábá ó ṣe búrú ó sí yóò tó pé ọlọ́run ọba gbèrò dáadáa fún un ni yóò wá dùnú lórí ìyẹn ìyẹn ni last stage ìyẹn kò yọ rọrùn lẹ́yìn yẹn tí gbólóhùn bá fẹ́ jáde lẹ́nu rẹ̀ gbólóhùn méjì ni ó jáde hmm, gbólóhùn alihamudulilah òun dúpẹ́ fọlọ́n kí nìdí tó fi dúpẹ́ ni pé ọlọ́run gbèrò dáadáa kan òun ọlọ́run ṣe kí ni gbèrò dáadáa kan òun hmm, wàtàrùjà nínú àdìsí ni ó ṣe sèrìjà òun náà ni gbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un Mm. inna lillahi wa inna ilayhi raji'un lẹ́yìn gbólóhùn yìí yóò tún wá ṣàdúà yóò wá ṣe kíni yóò ṣe àdúà lẹ́yìn yẹn yóò tún wá nírètí pé ọlọ́run ọba ó ṣe kíni ọlọ́run ọba yóò san lẹ́san dáadáa lórí nǹkan tó ń ṣe àwọn ẹ̀rí pọ̀ tí a lè mú wá anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ nínú hadith imam al-bukhari six four two four sixty four twenty four ànábì wa muhammad ní láti àdáyé sí àbúrẹ́rà yakuru Allahu ta'ala ọlọ́wọ́n bá lè kí ọlá sọ báyìí ń sọ báyìí wípé ma li abdil mu'mini indi jaza'un idha qabadtu safiyahu min ahli dunya thumma ihtasabahu illa aljanna kò ní máa sí fún ẹrú sìn mi onígbàgbọ́ òdodo indi lọ́dọ̀ èmi ọlọ́run jaza'un ẹ̀san kan ìdáǹkọ̀bá tó sọ̀fì ìyá ò nígbà tí ń bá gba olólùfẹ́ rẹ̀ minhali dúníà náà àwọn ará alẹ́ ayé tó máa tasábà ò ó wá ní tẹ̀mọ́ra ó sì ní ehtisab ó ní àdìsọ́kàn pọ́lọ́hún ó san lẹ́sàn lórí tó ṣẹlẹ̀ sí inú àmúwábá aburú mùsíbà ilé àlìjànà kò sí ní táàfin san ju àlìjànà lọ. ànábì wa muhammadu aléhi wa ali wa salam tún sọ ma yazalu al-bala'u bil mu'mini wal mu'mina fi nafsi wa waladi wa mali hatta yalqa Allah ta'ala wa ma alayhi khati'a nínú rẹ̀ ní kọ́lọ́hún ó tún máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ alákọ̀ọ́kọ́ ni pé yóò fi sínú àlìjẹ́nà ẹlẹ́ẹ̀kejì yóò tún máa fi pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ anábìwá muhammad sallallahu alayhi wa sallam sọ wípé mùmìnì lọ́kùnrin àti àdánwò ní yé bá wọn nínú ẹ̀mí ara wọn ó lè ṣẹlẹ̀ sáwọn fúnra wọn ó lè ṣẹlẹ̀ sọ́mọ wọn wàmọ̀ ilé ó lè ṣẹlẹ̀ sí dúkìá wọn títí tí wọ́n fi wá bọ́lọ̀ lẹ́ni tí wọn ò ní lẹ́sẹ̀ mọ́ ìyẹn ni pé báàsì dùnáwò yẹn ṣe ń ṣẹlẹ̀ sí wọn yẹn tí wọ́n ń gbà fọ́lọ̀ yẹn ni wọ́n máa pa àwọn ẹ̀ṣẹ̀ wọn rẹ́ lórí rẹ̀ bí àdánwò yìí bá ṣe wá lágbára tó náà ni ẹ̀san rẹ̀ ó lágbára tó náà àdìsíta kàlẹ́ kan àdìsí tìrìmídì iná àìdọ̀mìlì jẹ̀zá ìmọ̀ àìdọ̀mìlì bàlá ẹ̀san ńlá bàǹtàbàǹtà yóò máa bẹ pẹ̀lú bí àdánwò náà ṣe tóbi tó wáyé náà Allah ta'ala àti pé ọlọ́run ọba àlekí ọlá ìdá ahabba qawman tó bá nífẹ̀ẹ́ sáwọn ìjọ kan ibtalahum yóò dán wọn wò faman radiya ẹ̀ ń bá yọnu sí ń tọ́lọ́run ọba ṣe inú àdánwò yìí falahu ridọ ìyọnu ó máa jẹ́ tiẹ̀ waman sakhita ẹni tó bá bínú falahu sukhtu ìbínú ọlọ́run máa ọlọ́run má kí ìbínú ọlọ́run ó ṣẹlẹ̀ sáwà o. Hmm, ọlọ́mọdé àríbínú rẹ ẹ̀rí nínú tó lè ṣẹlẹ̀ gan gan gan gan gan òun náà ni ojú lè jọ ọlọ́run lè gbọ́ nígbà tó ọlọ́run yóò lè ṣẹlẹ̀ sáwa gan inú rẹ̀ ní kójú èèyàn ó fọ́ ọlọ́run kó là wá ń bi àdánwò ojú fífọ́ o ọlọ́run ní iná lọ ànábì ní inú hadith Anas bin Malik ti Imam al-Bukhari náà oní iná lọ azza wa jalla qala ọba àlekí ọlá sọ báyìí pé ìdàbẹ̀tà lẹ́yìn tó ábìdì nígbà tí n bá dẹ ẹrú sí mi wò bí habibatayhi pẹ̀lú olólùfẹ́ rẹ̀ méjèèjì òun lójú rẹ̀ méjèèjì tọ́lọ́run fọ́ lójú ó gba ojú ríran rẹ̀ fàṣọ́ba rọ̀ ló bá ṣe sùúrù kò sọ̀sọ́kúsọ kò ní ẹ̀yìn ayé ebi tẹ́ sùn dérè kó wá mọ́ lọ́dọ̀ àwọn babaláwo lọ pa díẹ̀ funfun lọ pa pẹ́pẹ́yẹ pupa lọ pa lékeléke lọ pa oríṣiríṣi lọ pa màálù dúdú lọ pa ẹlẹ́dẹ̀ lọ ṣẹ́gun ní oríṣiríṣi lọ sóríta lọ rìn ní hòhò mbẹ́ lọ wẹ̀ lóríta ó ṣe sùúrù gbà pọ̀ lọ́hùn ni awwatuhu minhuma li jannata in tí ń fi jàárọ̀ in ma fi ṣe paro oju tí mo gbà fún yẹn tí mo gbà lọ́wọ́ rẹ̀ yẹn òun náà ni àlìjánná òun náà ni kíni òun ni àlìjánná ah. torí náà agbọ́yé inú àwọn àhàdìsì yẹn yìí pé yóò máa jẹ́ alákọ̀ọ́kọ́ ìpa ẹ̀ṣẹ̀ rẹ wa ẹlẹ́ẹ̀kejì yóò máa jẹ́ okùnfà àlìjẹ́nà àwọn àdéhùn tẹ̀ wá gan tànàbí sọ nípa ọmọ tó jáde láyé ànábì sallallahu alaihi wasallam ní la yamutu li ahadin minal muslimayni thalathatun minal waladi fatamassu an-nar illa tahillatal qasam hmm, illa tahillatal qasam jẹ́ mú mi wá torí mi nífẹ̀ẹ́ tó ń lọ bí tahillatal qasam mi yóò gbá àsìkò ànábì ní mami muslimayni yamutu lahuma adẹ́kọ́láhùmùlọ́hù wa àbáwéhìmùlì jannata bí fọ́dùlì rahmati kò sí mùsùlùmí méjì kan yẹn ni bàbá àti ya yàmúùtù láhùmà tó wá kú fáwọn méjèèjì sàlásà tún mìíràn lè wàlàdì ọmọ mẹ́ta ló kú lójú wọn báyìí lámìyàbùlógò lè hìnsà àwọn ọmọ wọn ò tí ì bàlágà àkọ́kọ́ kú ìkejì kú ìkẹta kú ilá àdẹ̀kọ́láhùmùlọ́hù wa àbáwéhìmùlì jannata àwọn ọmọ ìyẹn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọlọ́run fi wọn sí àlìjẹ́nà bàbá òbí wọn bàbá àtìyá wọn náà ọlọ́run fi wọn sí àlìjẹ́nà bí fọ́bìlì rahmati torí àjùlọ àánú ọlọ́run wàyàkùnúnà àlàbábìn àbíwábìn jàǹnà àwọn ọmọ yẹn ó wà lẹ́nu ọ̀nà kan náà àwọn ẹ̀nà àlìjẹ́nà fàyùkọ́ọ̀lù làhùn á wàá sọ fáwọn ọmọ yẹn pé udkhulu lè jàǹnà tà ẹ lọ́wọ́ àlìjẹ́nà fàyàkùnún àwọn ọmọ yẹn ò ní hatta yẹ̀jí àbàwánà àwọn oníwà àlìjẹ́nà ó dìgbà táwọn bàbá àwọn bá dé àtìyá àwọn bá dé fàyòkọ́ọ̀lù làhùn á wà sọ pé udkhulu l-jannata antum wa abawakum bi fadli rahmatillah ó dá ẹ wọ àlìjánà lọ ẹ̀yin àti òbí yín àwọn òbí yín bàbá àtìyá yín pẹ̀lú kíni àjùlọ àánú ọlọ́run pẹ̀lú kíni <clears throat> àjùlọ àánú ọlọ́run anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ayyuma mura'atin mata laha thalathatun min al-waladi kanu hijaban min an-nar òyì yòówù obìnrin tọmọ rẹ̀ mẹ́ta bá kú lójú rẹ̀ báyìí àwọn ọmọ yẹn ó jẹ́ gàgá fún níbi iná ó dì í lọ́rùn níjó wọná àdéhùn hmm, wà náà lórí tó ní méjì o ẹni tọmọ rẹ̀ méjì bá kú kódà ẹlẹ́yọ̀kan ah, ẹlẹ́yọ̀kan ọlọ́run ṣàánú wa hmm, ọlọ́run ṣàánú wa so kí wàá ní tó ń ta arígbọ́n ń bẹ̀yìn pé yóò máa jẹ́ okùnfà àlìjẹ́ náà kí wàá lẹ́yìn ó ṣe nígbà tí lè bá àti ṣàlàyé àkọ́kọ́ á gbà pé ọlọ́run ọba ló mú wá gbogbo táwọn èèyàn rí wọn wí afá ẹ̀ kí ìsára ṣẹ́ríkà àdìsí sọ pé ọmọ mẹ́ta ọmọ alákọ̀ọ́kọ́ kú ní alhamdulillah ah, ọlọ́run ṣàánú wa ẹlẹ́ẹ̀kejì kú ńgbà tẹ́lẹ̀kẹta ó kú àwọn ẹbí ó pè ọ́ sípàdé bàbá wọn pè ọ́ sí mo pè ọ́ pé afá lóòótọ́ ìmọ̀ ni wá o lóòótọ́ ọlọ́run ọba ní ṣe nǹkan oṣù mọ́lọ́run tún fáwọn kan lágbára o àfà ẹ má jókòó tẹ́tẹ́rẹ́ o gbogbo ẹni tó wá ń kíyàn ní ìmọ̀ sọ àfà ẹ má jókòó tẹ́tẹ́rẹ́ o àfà ẹ lọ fẹsẹ̀ lé tọ̀rọ̀ yìí o àfà eléyìí ìṣojú lásán o pàálẹ̀ kínní pàálẹ̀ kejì pàálẹ̀ kẹta mọ̀ ní ojú mi ò bá mọ̀ fọ́ yóò di báyìí o àfà lóòótọ́ àwa ò kéwu àkékùrá ni o àmọ́ a ti gbọ́ tipẹ́tipẹ́ pọ́lọ́run ní ayé wa o àfà oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa sọ ìjọba ànábì làmọ́lẹ̀ pé mẹ́ta sọ́sùmọ́ téèyàn ò bá gbàgbọ́ yé èèyàn náà wà máa ṣàkíjò kíkí kí wàá ní kóhùn ó ṣe à àwọn ó gbé ọrìn tó bá sì lè rìnrìn yẹn àwọn ó bọ ọrìn ṣàjòkó ẹ jẹ ṣé káwọn ó bọ jáde gbé ẹyin ti kéwù nìsín yẹn ti gbẹ̀sìn ti gbàgbọ́ àwọn ó bọ jáde yẹn pé àwọn ó bá rìnrìn yẹn wọ́n wọ́ọ̀rì tó bá ti lọ pé ẹ bóun rìn báyìí ìyẹn kú onú ẹ̀sìn nìyẹn ọlọ́mọṣẹ́ wa ń kéferí o ilé yẹn ó sọ ìyẹn ó sọ tí nǹkan bá ti ṣẹlẹ̀ nínú àdísì umu salama radiyallahu ta'ala anha ìyàwó ànábì ní sami'tu rasulallah sallallahu alayhi wa sallam yakul mo gbọ́ tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ pé ma min abidin tusibuhu musiba ẹrú sí ọlọ́run mùmí nìkan Ah, àjálù kan n'ijalu ní jálù fayakul kó wá sọ wípé inna lillahi wa inna ilayhi rajiun èèyàn ló kú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ daju ní dájúdájú ọlọ́run láti wọ́n ọ̀dọ́ rẹ̀ lápadà sí àbí tọ́lọ́run ni wá rẹ̀ náà là ń lọ kì í ṣe báwọn láṣẹ sọ inna lillahi wa inna ilayhi rajiun náà là sọ lẹ́yìn tó wá sọ bẹ́ẹ̀ tán wá ni fi musibati òjòrò ni mm, Eh, sanmi lẹ́sàn-án níbi àmúwábà burú àjálù ètò ìṣẹ̀lẹ̀ sí mi yìí wà akhlif li khayran minha akhlif li kó o sì fi pààrọ̀ fún mi khayran minha èyí tó dáa ju nǹkan tó gbà lọ́wọ́ mi lọ kò bá jẹ́ ọmọ lókù kò bá jẹ́ ìyàwó lókù kò bá jẹ́ ọkọ lókù kò bá jẹ́ ilé lówó kò bá anything tó bá ṣẹlẹ̀ ṣàṣọ yìí nǹkan ni kò sọ ìlànà bí ànábì ní sallallahu alaihi wasallam illa ajarahu Allahu fi musibati àìfọ́lọ́ wọn bó san lẹ́sàn lórí àjálù tó ṣẹlẹ̀ sí yẹn wa akhlafa Allahu lahu khayran minha ọlọ́run ọba ó sì fi ètò dáa jùlọ rọ́pò fún àkíyèsí fún àpẹẹrẹ ní ìsìn ẹnìkan ra mọ́tò ọkọ̀ tuntun ní model bóyá Toyota model ló rà ní àbí Benz kásọpọ́kọ̀ yẹn jẹ́ two point five million ọkọ̀ yẹn kàn jóná kìí pẹ́ nìkan kan wà lọ wọ́n kàn dédé rí tí iná sọ náà níbi tí wọ́n páàkì ẹ̀ sí ni gbáà gbogbo ẹ̀ sì jóná háù ọlọ́run jẹ́ wọ́n rí kankan pa ń bẹ́ bí òru ló tiẹ̀ jóná kílẹ̀ tó mọ́ wọ́n tún ọ̀pọ̀ ẹni wọ́n tó máa ń dà pé àmọ̀ tí èyí ṣe bí ilé ní páàkì ẹ̀ sí o àwọn yẹn kan àwọn kan ló lọ́ọ́ fi iná sí oríṣiríṣi ibi tí wọ́n fẹ́ lò ń bẹ̀ ni pé ṣé àpé nínú àdúrà yóò ní wà á kìlífì lè ní tí ó mọ̀ wá sọ́pọ̀lọpọ̀ ẹ̀mí wa ni pé ọkọ̀ two point five million lójú náà òkè àbó ní three million lójú náà ọlọ́run ó pèsè èyí tó tún dáa jù five million ó lè má ra mọ́tò mọ́ bọ́lọ̀ ń pè é tó dáa jù lọ pààrọ̀ yẹn ò túmọ̀ sí pé yóò ní mọ́tò míì tó dáa jù lọ ọ̀nà tọ́lọ́wọ́n ọba ó gbà fi èyí tó dáa ju mọ́tò yẹn pààrọ̀ fún ó jẹ́ ọ̀nà tó yẹ ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé kò sí tàbí ṣùgbọ́n kò sí àní-àní ń bẹ̀ wípé ọkọ̀ tó dáa ju ọkọ̀ tó jóná yẹn lọ ọlọ́run ọba lè fún un padà ìyẹn gangan nìtúmọ̀ àkọ́kọ́ tí ó wà sórí ẹ̀mí ṣùgbọ́n àkíyèsí ni pé ó lè má jẹ́ bẹ́ẹ̀ o ọlọ́run lè lọ lo nǹkan míì tí èèyàn ò ní fura sí wípé ọlọ́run ọba ṣe fún un tó sì wàá dáa ju ọkọ̀ tó jóná yẹn lọ wallahu ta'ala a'lam nítorí àsìkò níta ń sọ náà ni pé ká há àdísì lórí allahumma ká ọ̀rọ̀ ìsórí inna lillahi wa inna ilayhi rajiun inna lillahi wa inna ilayhi rajiun inna lillahi wa inna ilayhi rajiun inna lillahi wa inna ilayhi rajiun lẹ́yìn tá sọ gbólóyìn á wà ní allahumma ujurni fi musibati wakhlifli khayran minha allahumma ujurni fi musibati wa akhlifli khayran minha allahumma ujurni fi musibati wa akhlifli khayran minha tó tá a bá kà inna lillahi wa inna ilayhi raji'un allahumma ujurni fi musibati wa akhlifli khayran minha hmm? ìyẹn láàsọ ọlọ́run kó ṣe rọrùn fún wa láti wí o mọ̀jà wa náà àti mọ̀ wíwì kú àdéhùn tó ń wá o tànàbí ní tó kù kan bá kú ń bì kan àwọn ẹlẹ́kọ̀ọ́ lọ bẹ̀ wọ́n máa wo gbọ́n tí wọ́n máa gbọ́ táwọn èèyàn ń sọ ń bẹ̀ tó ń sọ wọ́n máa kọ́lẹ̀ tẹ́ bá sì ń ṣépè ń bẹ̀ wọ́n máa ṣe áámí Hmm. ìwọ tọmọ rẹ kú tó ní àá oríire òun ló lọ ògo léyìí ló ti lọ àwọn mọ̀lẹ́kọ̀ ní àmì o ẹ rí i pé ilé yẹn ó bá dilé ahoro gbàtẹ́ lógo léyìí ti lọ kò ní sógo kankan bẹ̀ mọ́ ẹni táwọn ń wò ló lọ kò sí kò sí nǹkan kan mọ́ hmm. ó parí náà nìyẹn ọlọ́run kó là wá ń bẹ̀ sọ ní àkótán tá à ń ṣàlàyé ń bí náà ni wípé àwa mùsùlùmí ọmọ wa lè ṣáájú wa lọ èyí ò ní kì í ṣe ìmọ̀ kankan o torí pé kùránì ti sọ o ànábì sì ti ṣàlàyé o ẹlẹ́ẹ̀kejì tírú ẹ̀ bá ti wá ṣẹlẹ̀ <clears throat> kò sí kéèyàn máa wá bara jẹ́ kéèyàn máa sọ̀sọ́kúsọ o nítéèyàn ó ṣe ni pé yóò gbà kọ́lọ́ náà ló mú wá o wàá tẹ́sàbí yóò sì ní àdìsọ́kà pé insha Allah ta'ala lọ́hùn ó san lẹ́san lórí tí lórí sùúrù tó ń ṣe àdánwò ni yóò sì ní àdìsọ́kàn rẹ̀ pọ́lọ́hùn fi ń pa ẹ̀ṣẹ̀ òun rẹ́ ni yóò tún wá ní àdìsọ́kàn pọ̀ lọ́wọ́ tún wá ṣe àdìpèlé ẹ̀san fóun lórí sùúrù tóun ṣe ẹ̀rí yóò dúpẹ́ fọlọ́run tó dán tó tún dán wò abẹ́lẹ́wọ̀n bá lè kí ọlá kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ lè ṣe pàtàkì hmm, mo rò pé ìyẹn làwọn àfáàjọ ń gbọ́yé nílẹ̀ yorùbá táwọn àwọn yorùbá fi sọ pé àjẹ́ tó wọlé àáfàá orí ibi ìrèdé sí hmm, àjẹ́ tó wọlé torí pé yorùbá gbà pàjẹ́ ló ń pọ̀ ọmọ jẹ́ nígbà tó máa kọ́kọ́ kú àwọn gbà pa àwọn àjẹ́ ló pa àfààní tó alhamdulillah ó tó pa kejì kò sí wàhálà kankan kò sọ pé ẹ̀yin ayé ẹ̀ ṣàánú ẹ̀yin ayé ibi tẹ́ pa kókóró òrò máa di ẹ síta kó máa sọ̀rọ̀ àjẹ́ tó wọlé afá yóò máa pọ̀ ọmọ jẹ lọ́ni mo rò pé àwọn afá àjọ wọn nígbàgbọ́ tànà bí sọ yìí ṣiṣẹ́ rí àsọ yìí làwọn Yorùbá fi wo bẹ́ẹ̀ wọ́n rí pé àwọn afá yìí sọ nǹkan mi agbélẹ̀ Yorùbá àwọn èèyàn jáde wọ́n pé àwọn obìnrin ìlú bóyá aládùúgbò mm, ó jáde wọ́n pe kinní kan lápásá lọ́dọ̀ wa mi ẹ̀ kinní eh, apásá eh, wọ́n gbé kó jáde wọ́n wo bóyá wọ́n lè róró di oríṣiríṣi wọ́n lọ sáwọn oríta ìlú àwọn ayé ẹ̀tẹ̀pọ̀ ọmọ kinní kan ẹ̀rẹ́ àwọn kí lórúkọ wọn ń jẹ́ náà àwọn ọmọ campus wọ́n ṣe candle light procession wọ́n wọṣọ dúdú ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kí kinní kan ó dàgbà òru ńlá lẹ̀ dáa oorun lálẹ́ dáhùn máa kọrin jágajàga wọn yẹn all this nonsense ọlọ́run ṣàánú wa gbogbo àwọn nǹkan jágajàga yẹn òun làwọn afáyè ṣe so àwa mùsùlùmí alátìlẹ́kọ̀ọ́ tá a bá ti lẹ́kọ̀ọ́ wàhálà ni ọlọ́run kò ṣàánú wa ọlọ́run kò gbà fún wa dáadáa wa ọlọ́run má jẹ́ kó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa èyí tá a sọ tó bá a mú àwa kọ́ la wí o wá látọ̀dọ̀ ọlọ́run ní o ọlọ́run ló fún wa sọ o. So, èyí tá a sọ tí ò bá mú tó já sí sọ ń bí a bá ṣiṣẹ́ ó wá látọ̀dọ̀ ara wa àti ṣetán ọlọ́run kó ṣàforíjì rẹ̀ fún wa àtàwọn àtẹ̀yìn ọlọ́njà bá nàbí wọlé ọlá jẹ́ ká bá nàbí wọlé ọlá má jà wà lẹ́yìn ànàbí rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama rabbana atina fid dunya hasanah وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد والسلام عليكم ورحمة الله وبركاته